Ẹnugbẹ́ Ṣadé ní ìdí owó ó yá Ẹnugbẹ́ Bọ́lá ní ìdí owó ẹ dákun ẹ ṣàánú ayé mi ò Ẹnugbẹ́ Bọ́lá Ṣadé ní ìdí owó Ẹnugbẹ́ mo ní ìdí owó ah, ẹnu màgbẹ́ mo ní ìdí owó ẹ dákun ẹ ṣàánú ayé mi ò ẹnu ń gbẹ. Fọláṣadé nídìí owó ṣé ní kankan ṣú sójú mi mi ì rí kíní inú ìtàn sójú mi ó ti bright jù. Ṣadé ẹnu gbẹ ẹnu àwọn ọ̀tá mi ó gbẹ. ẹnu gbẹ mo ní ìdí owó ẹnu gbẹ mo ní ìdí owó tó bá ti fẹ́ bú ẹgbọ́n tẹ̀lé fún ẹ lówó díẹ̀díẹ̀ má máa ṣe bíi pé bí píṣọ dúdú ẹnu gbẹ mo ní ìdí owó ẹ dákun ẹ ṣàánú ayé mi o ọlọ́run ẹ̀yin ni mo gbójú mi sókè sí o ọba mi tí ò kí ń jáde kulẹ̀ láyé ọba mi tí ò tán rí ayé àti ọ̀run máa kọjá lọ gbogbo ìyanu rẹ̀ máa tán ṣùgbọ́n ọlọ́run tí ò tán rí ọlọ́run tí ò sì lè tán olùgbàlà olùgbèjà aláàánú olówó orí wa ẹlẹ́dàá wa aṣẹ̀dá wa okun àtagbára wa <laughs> ọjọ́ òní wa ọjọ́ àná wa ọjọ́ ọ̀la tí à ń retí ọba tí ò dàbí ènìyàn tó jẹ́ ẹni tó máa ń jẹ lẹ́nu náà máa ń mọ̀ ọlọ́run tó mọ̀ọ́re kó tiẹ̀ jẹ́ pé àti ẹ̀ ṣoore fún a máa tún ṣoore fún ẹni tó bá yìnyín torí yìnyín wa ò dá nǹkan kan fún un ọlọ́run tó máa ń gbéni ga tẹ́nikẹ́ni ò lè rẹ̀ sílẹ̀ òun nìkan ló lọ́lá tí ọlá rẹ̀ ò tán òun ló lọ́lá tí ò kú síbẹ̀síbẹ̀ òun sì ni ò lè kú kábíyèsí o Elédùmarè ṣàdégbé ọ̀gá màmá Sarah Olúwabùkọ́lá tolúwa ni mí Jésù tó fún mi ayọ̀ mi dé mo rọ mo kẹ́ ah mo dúpẹ́ fún yín o lórí ọmọ náà ẹ ṣe gan ni bàbá mi ẹ ṣe olùbàlà ẹ ṣe ayérayé ẹ ṣe fún ibi tí ẹ ti mú wa ibi tí ẹ mú wa dé lọ́jọ́ òní ibi tá a ti ẹ̀dẹ́ yìí gan àwọn ọ̀tá ò fẹ́ ká dé bẹ́ẹ̀ wọ́n fẹ́ ká jáde àbí kí fẹ́ ká wà láì oúnjẹ jẹ wọ́n fẹ́ ká wà láì lè jáde wọ́n fẹ́ bíi pé kójú wa kọ́ta wa ti kọ́ lẹ́sẹ̀ kó ti já nífun kó já lẹ́dọ̀ kí gbogbo nǹkan ṣe wá ẹ̀jọ̀ orí bẹ́ẹ̀ fún wa o ẹ ṣe dáadé I can't thank you enough ẹ̀yin la gbọ́pẹ́ fún o ẹ láfihàn fún láfògó fún ọlọ́run òtítọ́ ọlọ́run ẹwà ẹ ṣé ẹ ṣé ọmọ tàbù tí ò lè tán àbùkùtọ́ elédùnmarè àkìkìtọ́ alágbára kábíyèsí o mo dúpẹ́ lórí ọmọ náà mo dúpẹ́ lórí gbogbo àwọn olólùfẹ́ mi mo tún dúpẹ́ lórí àwọn olórí burúkú tó gbógun tiwa mo dúpẹ́ o ẹ ṣé lórí àwọn tó tako wa àti gbogbo àwọn olè tó wà lórí èdè nàìjíríà àtàwọn tó jà wá lólè ẹ ṣe gan lórí ayé wọn bàbá ẹ mà ṣe o ẹlẹ́dùnmarè àgbé ọ̀gá olúwa ẹ ṣe gbogbo ọ̀nà ẹ ṣáà ní ká máa dúpẹ́ ní gbogbo ọ̀nà ẹ ní gbogbo ọ̀nà ẹ o bàbá ní gbogbo ọ̀nà ẹ ṣe ní gbogbo ọ̀nà ẹ o bàbá ẹ ṣé dáàdì hmm. ayọ̀ ológo gba ọpẹ́ gba ẹ̀yìn gba ọpẹ́ gba ẹ̀yìn ọlọ́run ẹ ṣé o fún gbogbo sanitaisa tí ẹ̀ ń lò fún gbogbo àwọn fáírọ́ọ̀sì tó ń bọ orílẹ̀-èdè wa jà lọ́wọ́lọ́wọ́ gbogbo àwọn sanitaisa àwọn náà ni bí àwọn EFCC àwọn antiterrorist àti gbogbo àwọn ọlọ́pàá àwọn sí ẹ̀jẹ̀ àwọn dìtẹ́tíìfù ọlọ́run ẹ ṣé ọlọ́run ẹ ṣé ọlọ́run ẹ ṣé ìgbà tó la kọjá nínú coronavirus ṣùgbọ́n bá ṣe kọjá nínú coronavirus ọ̀pọ̀lọpọ̀ ni ò tí get over it bẹ́ẹ̀ ni finance wọn coronavirus ó yìí tí wọn ṣùgbọ́n coronavirus tó ń bá orílẹ̀-èdè wa fà á wọ́n pọ̀ wọ́n ti pẹ́ náà ti ń ṣe bẹ́ẹ̀ fún orílẹ̀-èdè wa ọlọ́run adúpẹ́ pé ó tó àkókò fún tẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ fún tẹ̀ máa tún ṣe é fún òtítọ́ tá a ti sọ tó ń jẹ́ káwọn èèyàn get mad òtítọ́ ọ̀rọ̀ tó jáde lẹ́nu mi tó jẹ́ kórí àwọn èèyàn máa dàrú ó ṣe bàbá mi mo dúpẹ́ èló ni ó ka ọ ọlọ́run èló ni ó ka ọ bàbá hmm. èló ni ó ka ọ ọlọ́run mi o èló ni ó ka ọ bàbá. mo ní microphone mo ní sílẹ̀ mọ́ fún oore rẹ o oore rírí jẹ oore rírí mu oore ìdásí ni oore àlàáfíà o èló ni ó kà o bàbá èló ni ó kà o ọlọ́run mi o èló ni Fọláṣadé ó ka o bàbá fún oore rẹ o oore rírí jẹ mi oore rírí mu oore ìdásí ni oore àlàáfíà o èló ni ó kà o bàbá ikú pa lọ́sàn-án ikú pa lóru o mẹ̀kúnnù ń pariwo olówó ń pa tiwọn Canada ń pariwo Amẹ́ríkà pariwo pé ìlú máa lé pupa o ìlú máa lé o ṣùgbọ́n mo dúpẹ́ mi o mo ṣọpẹ́ tèmi o ẹni tẹ dáadáa sí ló yege ẹni tó wà láyé lóyìn o olúwa ẹ ṣeun fún mi o bàbá ẹ ṣé bàbá mi ẹ ṣé ọlọ́run mi ẹ ṣé alágbára èmi ni mo gbàdúrà ẹ̀sìn gbọ́ mo ní ká ẹ ṣí ojú àwọn èèyàn ìkà kúrò lára mi mo ní ká ẹ lé wọn jìnnàjìnnà àwọn coronavirus àwọn terrorists àwọn apanilẹ́kúnjayé àwọn abatẹnijẹ́ àwọn cultism gbogbo wọn àwọn terrorists ńláńlá àwọn wẹ́wẹ́wẹ́ àwọn kéékèèké gbogbo àwọn tó ṣe cultism yẹn náà they are all terrorists ọlọ́run ní mi ò fẹ́ mọ́ pa àwọn òṣìmọ́ rádaràda àwọn tó bayé ìyànjẹ́ a ní a kò fẹ́ mọ́ mú torí bíbélì ló sọ bẹ́ẹ̀ fún wa Someone. one ó ní ìbùkún ni fún bọ́lá fọláṣadé tí òjò kò sáàgbọ́n àwọn ẹlẹ́ṣẹ̀ tí ó ti darapọ̀ máwọn ènìyàn kúkúrú ìbùkún ni fún tọ́lúwa níbi jésù tó fún ẹyọ mi dé inú mi dúró lọ́wọ́ kẹ́ bẹ́ẹ̀ ni tí kò tó kò sí àgbọ̀n àwọn ẹlẹ́ṣẹ̀ tí ó ti darapọ̀ máwọn ènìyàn kúkúrú àwa kọ̀ láti darapọ̀ máwọn ènìyàn kúkúrú ni bẹ́ẹ̀ ni ọlọ́run ẹ̀ ṣe kì í ṣe agbára mi <laughs> ó ní agbára mi kọ́ agbára ọlọ́run ni ó agbára mi agbára ọlọ́run ni o bọ́lọ́run ṣe yà mí sọ́tọ̀ fún wo ara rẹ̀ yìí o agbára mi kọ́ o bọ́lọ́run ṣe yà mí sọ́tọ̀ agbára rẹ ni bàbá kò ń ṣe agbára rẹ ọlọ́run ẹ ṣé ọlọ́run ẹ ṣé ẹ̀ẹ́dẹ́ kó lè fi lọ kú lọ lọ mẹ́ ẹ̀ẹ́dẹ́ kó fún mi lọ́wọ́ gbà kó lọ kú o ṣe bàbá mi àtọlọ́run ó jẹ́ kó máa tàn mí kó máa ṣe bí ọ̀rẹ́ kó sì máa pa àwọn èèyàn jẹ àwọn abára tó ń pààyàn jẹ tó ń mú jẹ tó ń jẹ jẹ tó ń jẹ èèyàn tó ń jẹran ara tó ń mú jẹ wọ́n jẹran gbà tó ń jẹ owó nàìjíríà tó kò tó ń wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú èèyàn ní jíjẹ <laughs> ọlọ́run ẹ̀ mà ṣe o tẹ́ẹ̀ni jẹ́ kí n darapọ̀ mọ́ wọn mi ní fọ́kọ nínú wọn bẹ́ẹ̀ ni onínú àwọn tó ń pààyàn yẹn o lánàá mo gbàdúrà mo ní ọlọ́run kì í máa ṣe pé ìyá ọkọ jẹ mí àti ìyá ọkọ kò wà níjọ ọmọ mi ṣùgbọ́n mo ní ọlọ́run mi ò fẹ́ kírímínà just in the sense of just the name of marriage mo ní mi ìfẹ́ kírímínà mi ò fẹ́ fọ́mọ mi mi ò fẹ́ o bàbá mi ò fẹ́ fara mi mi ò fẹ́ o bàbá àwọn àjálẹ̀ connection mi ò fẹ́ olúwa má jẹ̀rí wọn bàbá má dà wọn sábà dà mẹ́ ọlọ́run ẹ̀ ṣe lẹ́ẹ̀kan sí i dárí ẹ̀ṣẹ̀ wa jì wá o ètò àti ìṣẹ̀ tí ọ̀tá mọ̀ nínú èrò nínú wà nínú ìṣù bàbá dárí jì wá o má jẹ́ agbéraga sí o bàbá ṣàánú fún wa má lò wá lọ o èmi àti àwọn irinṣẹ́ rẹ gbogbo má jẹ́ àbàjẹ́ o má jẹ́ kéṣù alágbára ìka mi ìka ènìyàn ó lè tó wá sáyé láti pàtí láti pàmò láti jí gbé má jọ lágbára lórí mi o àti lórí ọmọ mi àti lórí ìbọn àwọn olólùfẹ́ mi ṣùgbọ́n èṣù àti èṣù olùdájọ́ lójú ìjà kọ́ra wọn kó máa jẹran ara wọn kó máa mú ti ara wọn ọlọ́run ò gbogbo ẹni tí ò fẹ́ kó rí ẹ̀dùn nàìjíríà dára ọlọ́run bá wa ṣe wọ́n mọ́ṣẹ́ fojú wọn gbolẹ̀ oyèdè náà fẹ́ gba agbára wọ́n fẹ́ gba àtúnṣe olúwa túbẹ̀ ṣe nígbà tó bá dára èmi máa padà wọ ìlú náà aburú kò ní ṣe mí búburú kò ní súnmọ́ ilé mi bẹ́ẹ̀ ni o mo máa jèrè rẹ̀ náà nítorí pé mo gbàdúrà fún Jerúsálẹ́mù mi èmi máa ṣe rere ọmọ mi máa ṣe rere bẹ́ẹ̀ ló máa rí kò máa yí padà Adébùkọ́lá ni mo máa ń wí òun náà là ń sọ ṣùgbọ́n mo bá ní ti ṣèkà fún wa láyé tí o ti ronú kú àdá ìdájọ́ ikú gbígbónú ikú òjijì Olúwa gbé e bá wọn ìjọ máa ṣẹlẹ̀ sí wọn <laughs> Olúwa ló máa máa kọ́ wọn lẹ́kùn ẹni alágbára yẹ tí àwọn oníṣẹ́ tàbí lọ́wọ́ ẹ̀ tí èmi àtọmọ mi láti bá mi jà láti bá ọmọ mi jà láti bá Adébùkọ́lá jà alágbára bẹ́ẹ̀ olúwa sọ̀kò pa olúwa yóò pa ẹ́ alágbára ìka ọkùnrin àbí obìnrin dúdú àbí funfun kúkúrú àbí gíga tẹ bẹ lọ́wọ́ ìtẹ ayé mi ṣadé tẹ bẹ lọ́wọ́ ìtẹ ayé bọ́lá fọlá ṣadé yìí tẹ bẹ lọ́wọ́ ìtẹ ayé sẹ́rà tẹ bẹ lọ́wọ́ ìtẹ tolúwa ni mi jésù tó fún mi mo obìnrin tó jáde láti náà gbogbo alágbára ìka náà ọ̀run ṣe kà fún ẹlẹ́dàá dìde dà dà fún mi dà dà fún sẹ́rà dà dà da fún wa ó lè dé nàìjíríà lẹ́ẹ̀kan sí gbogbo àwọn ikọ̀ tẹ́tí lò fún ẹ àtẹ̀mí a ò ní parí a ò ní jẹ̀bi láyé ìyá àti ní ìkẹyìn bẹ́ẹ̀ ló máa rí jésù olúwa wa amen wúláńláàs lọ́bẹ̀s àwọn ọ̀tá tó ṣì yọ̀ báyìí ó yẹ ẹ̀bẹ̀ sí sunkún bẹ́ẹ̀rẹ̀ sùn ariwo tí a pa ní lẹ́lẹ́bẹ̀ ariwo burúkú èyí tó a pa nílùú sódómù àti gòmárà nígbà tí ìpanu máa dé bá mo gbàgbé gbogbo ọ̀tá ayé mi tó ti yọ̀ ó yariwo ẹkún o kò sọ lé yín ẹ máa ṣọ̀fọ̀ ńlá ẹ ó sọnù wọ́n máa wá yín tì sùn a ó wọ ọ̀rọ̀ yín a ò ní bẹ́ẹ̀ ní bọ̀dì bẹ́ẹ̀ mọ́ bẹ́ẹ̀ ló máa rí kò ní padà jésù agbára o mo gbà kò sí ilé òní hmm, orin tèmi tọmọ mi àti gbogbo àwọn olólùfẹ́ mi gbogbo ẹni súre fún mi ní kọ̀kọ̀ ní gbangba ò gbẹ ànájọ orí tèmi àti tiwọ kò ní di ìkọ̀sílẹ̀ kò ní gbẹ sọnù ò ní dàbí igi ọ̀pọ̀tọ́ ìgbéyàwó rẹ̀ ò ní dàbí ti sọ̀rọ̀ ò ní bòkú sọ̀rọ̀ láìláì èèwọ̀ ìtẹ̀síwájú ní ọ̀pá ìṣègùn bẹ́ẹ̀ ló máa rí kò ní yí padà a ó máa tẹ̀síwájú láti máa gbára dénú agbára ògo dénú ògo ògo tuntun <laughs> tẹ́nikẹ́ni olórí bẹ́ẹ̀ ni wọ́n ti bú Dáfídì nígbà kan ó dẹni tó pẹ̀pẹ̀ rìn káàkiri wọ́n wò wọ́n ló ti tán fún ó padà wá ṣe kí ni ó wá jẹ lórí wọn àwọn tí ò fẹ́ kí n jọba tí ò fẹ́ kí n jẹ́ èèyàn ó yá mo jẹ lórí yín ẹni tí ò fẹ́ kí n dìde mo tẹ̀ ọ́ mọ́lẹ̀ mo tẹ̀ ọ́ kọjá gbogbo ẹnikẹ́ni tó lóun ò fẹ́ rí mi níbi gíga <laughs> lórúkọ Jésù ọ̀hún tẹ̀ ọ́ rí èmi Bọ́lá Bọ́lá Ṣadé mo kọjá àtọmọ mi aládùúrà òdì connection búburú lórí mi ọ̀hún disconnect yẹ ọ̀hún pa ẹlẹ́kún ibi tó ti ṣe omi nígbà ọ̀hún bàbá ọ̀hún dá padà fún wọn bọ́ọ̀lù ẹlẹ́kọ́ ní fún Adébùkọ́lá ọmọ mi bẹ́ẹ̀ ló máa rí fún gbogbo ọmọ inú rẹ̀ tó o bá ti bímọ bẹ́ẹ̀ ló máa rí fún ayé rẹ̀ yóò rí bẹ́ẹ̀ fún ọ ten million four kò ṣe méje double double lọ́dọ̀ máa sọ fún ọ iṣẹ́ búburú rẹ̀ ọ̀run yóò sọ fún ọ bẹ́ẹ̀ ló máa rí kò ní padà àyíká gbogbo àwọn tó súre fún mi tó fẹ́rẹ̀ fún mi I speak to your life <laughs> I pray for you you will excel those who love me who show me favour who show my daughter favour Almighty God will show you favour I am favor. My name is favor. My daughter name is favor. I am favor. My daughter is favor. What people cannot do, that they do, that they cry before they do it. I'm doing it. I exalt. Be thou you wicked soul. Be thou you anybody that you count yourself that you are not there for me. I cannot move. I will move because the Lord is my strength, is my guardian, is my power, father, is my savior, is my director. I will never be put to shame. My children will not, my daughter will never be put to shame. It is why we have spirit somebody. Wọ́n gbé nígbà tí ìfẹ́ lo ọmọ láti fi bá mi jà. Ó yẹ gbogbo ọmọ tó very very soon ó sunkún lórí ọmọ tó bá sunkún rí ó tún sunkún sí i ìwọ tó oníwọ tẹrọrìsì tó ń bá mi jà ọrùn bá ẹ jà ọrùn tú ẹ láṣìírí ẹ̀ṣẹ̀ rẹ a ò ní dáríjì ọ bẹ́ẹ̀ ló máa rí kò máa ní yípadà jésù olúwa wa má ṣe lọ lónìí o bàbá máa bá wa lọ owó bó ta fẹ́ ṣe bá wa ṣe ká bá àánú pàdé jésù agbára wa àmín hmm. ẹ káàbọ̀ síbí ṣàlàfíà lẹ wà. Mm orin tá a kọ wọlé náà ni ẹnu gbẹ a ní ìdòwò àwọn tí wọn ń tẹnu wọn ò gbẹ tí wọn tí wọn broke tólú tólúwalimi tólúwalimi it is well with you bá mi táàgì account number mi àwọn tí wọn broke ẹ̀yin tẹ́ ẹ broke yẹn ẹ tówó pọ̀ lọ́wọ́ yín ẹ fowó síbi àjàjà ẹ̀yin tẹ́ ti jà mí lólè rí tí ẹ bá bí tẹ́ ẹ bá broke tí bá ti táàgì account ẹ fowó sí i ẹ mọ̀ pé mo sọ́n sìn ẹnu mi gbẹ̀ mo ní ìdòwò mo máa sanwó lé mi dẹ̀ ń ṣe àpá mi ò mu gbó mi dẹ̀ ń mu sìgá mi dẹ̀ ń mi dẹ̀ ń mọtí mi dẹ̀ ń lọ club mi dẹ̀ ń ṣe ṣìnà mi dẹ̀ kó fọkùnrin mi dẹ̀ kí mu drugs ọmọ mi náà ò dẹ̀ kí n ṣe tí mi ò bá ń ṣe ọmọ mi ò kí n ṣe so tó o bá broke fowó síbẹ̀ àti àwọn bàbá mi àti ìyá mi nínú olúwa ìfowó sí ti bá ti tag àkáǹtì mi àtẹ̀yìn tẹ́ bá ń sọ̀rọ̀ pẹ́ broke ajajẹ yín ẹlẹ́nu wọ́ṣọwọ́ṣọ́ ẹ̀yin aláyé rádaràda tẹ́ ẹ jẹ́ blogger òṣì you know how to throw shade that you are rich put money when I put my account there if you are rich èmi tí n bá réyàn wo n bá wò pé ló máa ṣe bákan máa bẹ̀ ṣàánú fún ṣòtíyé tẹ́ bá jẹ́ èèyàn tẹ́ bá tẹ́ bá tẹ́ bá broke tẹ́ bá lówó àti ẹ̀yin wèrè kan ẹ fowó sí àkàǹtì kì í ṣe ẹ̀yin wèrè mẹ́kan ẹ̀yin tẹ́ máa ṣàmúra yín ẹ̀yin yàrá àdá kan báyìí ẹ fowó sí mo nídìí owó fọ̀rí mo fẹ́ sanwó lé mi mi ì drug now mi ò dẹ̀ ṣe àbódìgbà tí àwọn èèyàn bá àwọn àwọn ò kì í ṣe terrorist níbí ṣé terrorist nìkan lè fẹ́ máa fún lówó ni ẹ fowó síbí àtẹ̀yìntẹ́ mo ń jọm tóòkì ẹlẹ́nu rírùn ẹlẹ́nu rírùn aláyé bàjẹ́ aláyé bàjẹ́ Facebook ṣe mí lóge Facebook ṣe mí lóge o mo yọ kì í ṣe mi o Facebook ló ṣe wọ́n lóge o wọn ò lè pa á múra aláyé bàjẹ́ àwọn èèyàn rere náà mo sọ pé ẹ fowó sàkáǹtì mi ẹ̀yin olórí burúkú tẹ máa ń sọ̀rọ̀ tẹ búrọ́kì ẹ fowó síbí tábà ti vàkáǹtì lẹ fowó sí it will show that you a big girl or you a big man that you are not broke that's for show you do some things like that to tell people that you are not broke stop be showing the nonsense all those eh, gbogbo ai tí wọ́n máa ń ṣe àwọn gbogbo nonsense yẹn ti eh, photoshop photoshop cash shot all those things we don pass that one ó ti yé and all of you tẹ máa ń polówó cream tẹ máa ń wá sórí social media yìí yẹ̀yẹ́ tẹ máa ń búyàn yẹn kò ní tẹ́ bá tún lo filter kò ní dáa fún yín tẹ́ bá jẹ́ ká rí face mi face mi rèé this is me face mi lélẹ́yìí tí n bá wà nínú darkness àbí tí n bá lo fóònù ig i mean fóònù mi it depend on the phone but ní mi in real life ẹni tó bá ti rí mi this is my face no make up bọ̀ mo dé wíìgì o ṣe mọ̀ pé kì í ṣe irun mi lélẹ̀ <laughs> mo dé wíìgì bọ̀tì ẹ̀yìn gbogbo yín tẹ máa ń ṣe ṣáàtì yẹn tẹ máa lẹ fáìn tẹ ń lo fítà ẹ ní jèrè ọmọ ẹ ní jèrè tẹ máa ń lo fítà tẹ máa lẹ fáìn yẹn ẹ ní jèrè àti gbogbo ẹ̀yìn tẹ ń polówó cream tẹ máa lo fítà òfò lẹ́ṣẹ̀ mo wíra àbí ni ìwúre ṣé mo wíire àbí ni ìwúre ẹ̀yin tẹ máa ń lo fítà tó máa ṣe photoshoot fún tẹ́ máa gbé photoshoot wèrè kiri ìdí máa flat wọ́n máa gbé báwọn máa kọ́ọ̀fù wọ́n máa fún gbogbo nǹkan àmẹ́dínkù yín ẹ máa pè yẹn fún wa ń bí ẹ máa lẹ̀ ń polówó nǹkan àbáṣẹ́dọ̀ kò ní dáa fáwọn tó ń fún yín lábàṣẹ́dọ̀ kò ní dáa fẹ́yìn gangan fúnra ara yín tẹ̀ ń purọ́ fún wa because on the Nigeria nation we got to be truthful ọmọ Ọlọ́run gbọ́dọ̀ jẹ́ olótìtọ́ And wọ́n máa represent anything you have to be a, a right I mean a truthful person let your yes be yes ọwọ́ mi ṣiṣẹ́ tiri eléyìí mo tọ́ kíní sí fáìlì mo lo kíní láti fi lọ ilé o ti fẹ́ ṣí mo wá lo rìmúbà kò ṣiṣẹ́ fáìlì ni mo fi fáìlì toró rí yàmàyàmọ́ mo ti fọwọ́ ṣe látijọ́ fáìlì iṣẹ́ tiri ẹnu gbẹ fọ rí ó ní owó tó ń sọ pé kí kùbẹ́ẹ̀kì tó ń dá padà tó ń san gbèsè Canada náà wọn ò ní sọ fún wa ní bọ̀tẹ̀ yìí tẹ́ ẹnu òpẹ lọ́dọ̀ yìí ẹ̀yìn tó àní ẹ̀ tiẹ̀ fún wa lára owó tẹ kó ẹ fún wa náà lára owó tẹ kó àbí terrorist nìkan lè fẹ́ máa fún lówó ni ogun nìkan lè ilé ìfowó yẹn tẹlẹ máa sponsor ni ẹni bá tún jí owó Nàìjíríà tí ò fún mi lára ẹ̀ tó wá fi sponsor ogun tìmí ó máa ṣòfò tọmọtọmọ read my lips tó bá fi ẹni tó bá fi sponsor ogun tìmí tí ọmọ mi Sarah tolúwa ní Jésù tó fi mi Ayọ̀mídé mo rọ́mọ kẹnu mi dùn Ayọ̀mídé àná ìlú àpọ̀ lórí mi ẹni bá gbowó Nàìjíríà tó bá fi sponsor fún tọmọ náà òfò ló máa bá kúrò láyé èmi lè dùn fún ẹ ó máa kúrò fún ẹ lọ́la bet me gbogbo tẹ ṣiṣẹ yẹn the game ọlọ́run ló ṣẹ̀ṣẹ̀ ọlọ́run ò tí ì dé tó bá dé you go know ṣùgbọ́n ẹ má gbàgbé ẹnugbẹ o mo fẹ́ sanwó olé kì í ṣe pé mo fẹ́ fi mu drug mi ì dẹ̀ fi sponsor oògùn mi ì dẹ̀ nílọ bẹ́ẹ̀ níbọ̀dì jà tó ti yẹ yín ẹ̀yin olórí burúkú àwọn tó máa bá yín jà tẹ́ bá ti ṣe nǹkan burúkú ẹ máa place àwọn èèyàn sórí social media kó máa lọ jà fún yín bí àgbò you cannot use me for that alright i'm not your candidate the money you are sharing is not your money what you are boasting off is a fraud and we are not boasting off that if ǹjẹ́ kí n sọ fún yín yàyà bello ti broke tó bá bí yàyà bello re tí ó bá ti broke ó máa lọ síbẹ̀ yẹn ni ní fcc nọ́mbà tó ti pè á lọ kówó tó ń ná béèrè lọ́wọ́ àkó sílẹ̀ ṣùgbọ́n tó bá kówó gbogbo bó yẹn sílẹ̀ sìn ètò kò lè tó ná fọ́dún kan ó ti broke ló ń jẹ́ bẹ́ẹ̀ ló jẹjẹ́ ó sá fún àwọn efcc majority of them tó bá pè wọ́n wọ́n máa máa sá torí pé wọ́n broke owó àwọn tó tún kówó nìyẹn o àwa tá à kówó tẹ kówó wa wọ́n jí wa lówó ni wọ́n dà wá lólè ni àwa lẹ ṣèkà fún náà ẹ tó máa bó ṣe máa ṣe bí kangaroo ẹ kọ́wọ́ lẹ̀ kangaroo ẹranko kan ní Australia ni ẹ kó sí ìlànà sígbó ẹ kó sí lọ àwọn òwèrè kan náà wọ́n ní dáwà ti <laughs> anyway me me me no wan talk now me no wan talk now ẹ máa kún àbùkù láyé ọ̀run máa mọ̀ gbogbo ẹ̀ ní ọ̀tá mo gbàdúrà fún gbogbo ìjọba nàìjíríà ẹ ní sinmi ọ̀tún tẹ bá ba gbogbo ìjọba o tẹ bá gbogbo agbára òkùnkùn àwọn terrorist àti gbogbo àwọn tó barí èdè nàìjíríà jẹ nílẹ̀ yorùbá nílẹ̀ yíbò nílẹ̀ haúsá káàkiri nàìjíríà ìjọba tó wà lórí oyè yìí láti olórí títí dé ètò kéré jù nínú yín gbogbo yín po ọrùn òní jẹ́ kẹ́ sin tí gbogbo ìjọba òkùnkùn bá bàjẹ́ tí orílẹ̀-èdè náà bá gba tó gba àwọn tó máa ń rúfin arúfin yìí tí wọn ò ní máa ga pamọ́ tí wọ́n fi mọ̀ pé they are they are evil and they are they have no right until then ẹ ò ní sinmi kì í ṣe pé mo ṣàgbàdúrà ikú fún yín o ẹ ò ní sinmi wípé but the Lord will honour you ẹ di ikọ̀ lọ́wọ́ Ọlọ́run ikọ̀ àti àdá ńlá tó ń ya gbogbo igi òkùnkùn ẹni bá bínú pé mo support yín ọ̀run máa pawó tọmọtọmọ ẹni bá sọ pé mo ń gbàdúrà fún orílẹ̀-èdè náà nítorí pé wọ́n ti ṣèkà fún mi ní orílẹ̀-èdè náà tó wọ́n bá ṣèkà fún mi I will not find myself in something. But for that, he built me. He gave me my courage. And he gave me, he gave me my authority. And he gave me my muscle. Then I speak as a child of God. And I speak as a true sayer. And I speak as a a child, a woman that was born in a strong home, and then I then I'll be I'll be I'll be sent, I'll be called out from that strong home, eh, to serve the Lord. And I speak with that authority, and I speak with the power of God in me, and I said Nigeria will be like Britain. a bá gba seventy percent, o fifty-five before the first year, four year of this government. Wọ́n fún mi one wọ́n fún mi lówó ẹ̀ bá máa sọ pé kẹmà tag mi pé ọmọ Tinubu gangan lélẹyìí o kò ṣe ìwọṣadé yẹn I know <laughs> I never call myself that but you know what it's not your business All right? They give me anything I benefit or I don't benefit. You know what? The Lord will benefit me. The Lord will help me. The Lord will support me. But the nation and other people will be suffering. People like us. Àwọn kan tó wà lórílẹ̀-èdè náà tó wà noble. Tó yẹ pé wọn ò fẹ́ kán báyé sí àwọn terrorists, àwọn ritualists, àwọn wicked soul, àwọn fraudsters tí wọ́n jọ gbádùn kan mọ́ máa ga pàkiri. Then <laughs> we'll be liberated and those evil ones will be disgraced and be destroyed. So shall it be. In Jesus' wonderful, powerful name I pray. Just you with me. Bye for now. Tag your tag account me síbẹ̀ náà. Ṣé o ti bá mi ṣe? mi ṣe ni? mi. Do what I ask you to do now. Eh? Where is your phone? Yeah, put on your yeah, come and take your phone and put it. Why did you fún mi now? Fi She ṣe báwọn kan sọ pé mo lẹ́nu gbẹnu ó yá. Owó school ṣáà ni wọ́n ní tó o bá sanwó school lẹ́yìn àgùdọ̀ wa ò gbúdọ̀ wá school. Àbí? A fẹ́ sanwó school. A fẹ́ sanwó school. <laughs> A fẹ́ sanwó school. Tag account Why dẹ̀ you tag ẹ̀ látẹ̀kọ̀. Good morning o. Good morning, Auntie Bola. Good morning, Jerry. Àwọn tó máa ń wò náà ní Nàìjíríà. Ta ló fẹ́ fúnyàn lówó ní Canada? Amẹ́ríkà náà tún máa ń fúnyàn lówó. Canada. Canada níbí ń jẹ́ o. <laughs> Owó Canada, you service Canada. Tó bá gbọ́ pé you get the money of Canada, you service Canada. Even when you get money from your country, you service Canada. Okay? You get money from your country, you service Canada. <laughs> You get money from here, you service Canada. Money of this place, any money what will be by you service Canada. That's the meaning of this place. You go to service Canada before, you have to service Canada. Mm. ẹ jẹ́ fowó sí o ẹ̀yin blọ́gà onísọkúsọ ẹ̀yin tẹ́ bá lẹ́ mẹ́ẹ̀kì mílíọ̀nù sí lójooṣù ẹ fowó sórí àkáǹtì mi ẹ̀yin olórí burúkú. tèmi wọn fẹ́ ṣó ọ̀gá fún yàn nísìnyẹn ni bí mo ṣe lẹ́nu gbọ̀ngbọ̀n tí mo sọ̀rọ̀ sáwọn èèyàn tó gbowó lọ́wọ́ mi bíkọ́ mo ṣó mọ́sù ni mo ṣó ọ̀gá fún wọn nígbà tí ebúkọ àwọn èèyàn mo fún wọn lóúnjẹ tí wọ́n bá fẹ́ bú mi àti wọ́n tó bá ti bú mi nítorí pé ní ráì láti bú mi wọ́n tó bá fún mi lówó rí ni bọ̀tà àwọn tó bá ti jẹ mí lówó àti tó jalè lọ́wọ́ mi tó bá bẹ̀ ní sílẹ̀ òfò ẹ ní ráìtì ẹ kàn síwìn ni abẹ́gbẹ́ báwa fi certificate wèrè gbàwé ń bí ẹ gbọ́ pé certificate wèrè la fi gbàwé ni care ni a ṣe care we give care we give care to àwọn tó sínú àtàwọn tó dá àtàwọn tó ṣe tí ò lè gbéra wọn a ṣe nǹkan tó ń fi fún wa wèé nìyẹn àwa máa ń tọ́jú àwọn òsínwìn wèrè tó bá dẹ̀ ti sọ pé òun fẹ́ fọ́ wa létí a máa sọ fún ọkàn dèrè mọ́ lẹ́sẹ̀ kan dèrè mọ́ lọ́wọ́ Mm ẹni tó bá ti fẹ́ ṣóò tí náà sì ń bíbá àtẹni tẹ́ bá jẹ mí lówó tẹ́ bá ti account mi tàgẹ̀ tẹ́ bá ti broke ẹ̀yà wèrè ni ẹ̀kọ́ ẹ̀fọ́ kó tàkáǹtì mi ẹ̀yin bàbá mi gidi ẹ̀yin èèyàn gidi ẹ̀yin bàbá rere wọ̀nyí ẹ̀ lè fowó síbẹ̀ ṣùgbọ́n ẹ̀yin wèrè kan tẹ́ máa ń sọ̀rọ̀ tẹ́kọ̀ máa ń yanu gbòga owó kílì nìkan tẹ́ bá ti lọ pààyàn tán uba ni ó nìyẹn uba ni tẹ́ bá ti lọ pààyàn tẹ́ máa máa kówó sí go for me frosta àbẹ́fowó sanwó lé ń bì ní àbẹ́rí àlọ́bíṣẹ́ láti bí oṣù mẹ́ta owó tí mo ti fi sanwó lé látijọ́ yìí owó iṣẹ́ tí wọ́n fún mi táwọn gan CRA ẹ mọ̀ pé ẹ máa gba owó kan wọ́n láfi sanwó lé ẹjọ́ ewúrẹ́ ẹ fún wa ń sìn to show that you are rich if you are rich rich people what they that rich America rich man America rich man àwọn tó rich yẹn wọ́n máa ń wọ́n máa ń help àwọn èèyàn ni they help people so odó ẹ̀yin tẹ́ máa lọ flag iṣó èèyàn tẹ́ máa máa flag account èèyàn tẹ́ máa máa ṣe tó tẹ́ máa ṣe pé you make your money owó ẹ̀jẹ̀ aláyé bàjẹ́ tẹ́ bá ti rákàǹtì mi gbogbo yín èmi kì í ṣe gbogbo ẹ̀yìn kì í ṣe gbogbo ẹ̀yàn ni mo bú o àwọn kan tí mò ń sọ̀rọ̀ sí sọmọ ra wọn o ẹ̀yin ò sínwín o lè àti ẹ̀yin tá a gbé fóònù yìí tá a gbé kínní iṣẹ́ Lizzy Anjorin mo máa ṣe Lizzy Anjorin mo máa ṣiṣẹ́ ẹ̀yàn mo máa máa pe ọlọ́pàá lórí ọ̀rọ̀ èèyàn tí wọ́n yìnbọn fún tán lagi mọ́tò ṣe náà ni a máa ṣe má rí i pé máa fi yín lẹ̀ wọ́n máa tó bá ti dogun mọ́ ẹni bá dogun mọ́ mi máa dogun mọ́ tí bá débìkan tó bá ní mi là bó ní mi lára máa ní ẹ lára má wà lé ìyá yín ló dá ní nàìjíríà sílẹ̀ ni ẹ gbọ́ nǹkan tí bíbélì sọ fún mi psalm twenty four ó ní tolúwa nílẹ̀ àti ẹ̀kúnrẹ́ ayé àtàwọn tó dẹ̀dọ̀ nínú rẹ̀ áfíríkà ẹ̀sọ́ rẹ̀ sórí òkun agbékalẹ̀ sórí àwọn ìṣan mi ó ní ta ní ògórí òkè olúwa lọ tàbí ta ní òdo oníbímọ rẹ̀ ẹni tó lè dúró ní nàìjíríà sí ẹni tó bá ní ọwọ́ mímọ́ ni àti àyà funfun ẹni tí ò ṣe fraud tí ò ṣe ṣe fraud rẹ̀ tí ò kì í pààyàn tí ò lè ṣe terrorist òun ló ní orí ló máa lè dúró sórí ẹ̀dẹ̀ nàìjíríà sí ẹ̀yin lẹ́ máa ní relocation nísìnyí mo wà ń bí citizen ni mí of course níbí báyìí náà bọ́n mo lè máa lọ máa gọ̀ báwọn àwa sí nàìjíríà kò jọ lákè kò jọ lóko wọ́n ní ta ni yóò gorí òkè olúwa lọ ta ni yóò lọ sí orílẹ̀-èdè nàìjíríà ẹni tó ní ọwọ́ mímọ́ ni àti àyà funfun ẹni tí ògbé ọkùnrin sókè sí asún tí ó sì búra ẹ̀tàn ní kọ̀kọ̀ ní gbàgbà ni mo máa ń gbàdúrà fún orílẹ̀-èdè nàìjíríà tí ò búra ẹ̀tàn olórí ìbùkún <laughs> ni àwa tí à ń ṣàfẹ́rẹ́ tí à ọlọ́run tó dá orílẹ̀-èdè nàìjíríà tó dá gbogbo ayé ó ní ẹgbẹ́ orí yín sókè ẹ̀yin ẹnu ọ̀nà ká gbé yín sókè lẹ́kùn ayérayé kí ọba ògo kó wọlé kó wọlé sáyé mi àtọmọ mi ó ní ká ní ọba ògo náà ọlọ́run àwọn ọmọ ogun òun ló dá ayé àti ọ̀run so you don't dá ayé tó bá ti dá ayé tó dárùn tó fẹ́ máa halẹ̀ mọ́ mi fọ́kọ̀ jápa tó bá gbọ́ pé jápa tẹ́mi bá dé jápa. àkáǹtì mi ló wà ń bẹ̀yẹ̀ o ẹ̀yin tẹ́ máa ń bọ̀ sí tẹ́ gba hundred million lórí social media lójoojúmọ́ ẹ fowó síbẹ̀ ẹ̀yin tẹ́ fowó sponsor terrorist tẹ́ bá gbọ́ tẹ́ bá ti lọ lùyọ̀ pátán lẹ́ máa kó sàkáǹtì kan lẹ́ máa àwọn èèyàn máa feel good ẹ máa pé àwọn èèyàn jáde láti máa speak fi máa feel good pé wọ́n láìkì wọ́n owó ẹ̀jẹ̀ owó ẹ̀jẹ̀ nìyẹn the truth àwọn nǹkan tó bá ti rí kó dìgbà téèyàn bá ti torí pé ó ti dì mọ́lé iṣẹ́ bí kò ti máa ti fẹ́ sẹ́ pé ẹnu gbẹ máa wọ aṣọ máa jáde máa dẹ̀ jáde dáadáa ó ti yé ẹ̀ ǹdẹ̀ ń fẹ́ rí gbọ́n yọ ọṣọ tó dọ̀tí náà bẹ́ẹ̀ bá lójú èèyàn tó dúdú náà inú yín á máa dùn ni <laughs> ó broke mo broke ìyá yín tí ò broke this is me for life no filter ìyá yín tí ò broke ẹgbójú jáde láì lo filter dábòrò báńkì ṣéègì yín. màláìka ṣé tiẹ̀ ò di. <laughs> ó máa ṣẹ̀wọ̀n lórí ọ̀rọ̀ mi ní òní mo ti dáríjì ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bọ̀tì ẹni tó bá ti ṣe àmì ló lè rí tẹ́ra lórí facebook náà tẹwà náà tó ń sponsor ògùn tèmi máa ṣe ọ̀hún èmi máa sì ń dẹ́wọ̀n ọlọ́run yóò máa rí gbọ́n wọ́n máa sọ pé kí wọ́n máa ṣe venga just move on i will not move on you have been doing it ẹ̀ka máa sọ fáwọn èèyàn lórí facebook kọ́mọ́ move on kọ́mọ́ move on wà tí ìwé tó balẹ̀ mi ó máa ṣẹ̀wọ̀n bíṣọ́lá wà ní ó máa ṣẹ̀wọ̀n ara ilé ètò àgbo máa ṣẹ̀wọ̀n gbọ́ tó tọ́ mo sọ fún yín anybody tó bá wà níbẹ̀ láti sponsor ogun tèmi ó máa ṣẹ̀wọ̀n títí àdè joke no be joke Pasuma gan nǹkan tó ṣe fún mi tẹ́lẹ̀ lẹ́yìn tó yáwó lọ́wọ́ mi tó ṣèkà fún mi mo máa dì pẹ̀lú ẹ̀ ọlọ́run máa bá mi tún dì pẹ̀lú ẹ̀ ìjọba nàìjíríà máa dì pẹ̀lú wa máa jọ gbéra wa lọ sí kóòtù ẹ máa ṣẹ̀wọ̀n for people helping you and then after that you start waging war against that person want that person to die after tẹ́mi ṣe dáadáa fáwọn èèyàn tán you go na you go pẹ́mẹ́ wọn ní ṣe ríre